chocolate topping, your sexy cocoa butter, Show my creamy saya. Girl, your body hot, make up for you below water. Sexy cocoa butter, oh my regular. Girl, your body hot, so black and so beautiful. Pop, pop, pop. Pop, pop, pop. It's okay hype media. ilé ayé lọ à ń tẹ̀lé o ikú ti dọ́rọ̀ ẹ̀jẹ̀ kí ẹ gbọ́ ikú ti ṣe ìka púpọ̀ sẹ́yìn o ikú ọmọ ẹni àbá gbáláyé o òjò rọ̀dẹ̀ ǹdẹ̀ omi ní ọwọ́ o ìláyé olúwa jọ̀ wá wá o jà tẹgbẹ́ kàtàgbà kàtó lọ láyé ikú dára pamọ́ wúrà mọ́ tùmí ajíkọ̀s lẹ́mí àyìnlá tó kú bàbá wa. Àyìndé. nínú mo gbọ́rọ̀ ìwí pé ikú pa ọmọwúrà mi àìláwó ájíkọ̀ọ́sì lèmi o àníkí lájẹ́ bàbá wa. sẹ́ni tí ó máa máa ní kú kò sẹ́ni tí ó máa máa nílọ o. ká máa nírọ̀ yìí. Kálù Kálù nọ̀líláì wàhí nọ̀líláì rajú. ọ̀dọ̀ ẹ láti wá ìlà ìyàlá òwúrà ọ̀dọ̀ ẹ o láòsì padà sí ó dájú dandan ní bàbá rẹ̀. inú bá ayé pààlà yìí lọ òṣìkà ẹ jẹ́ ọ̀tí ọ̀la. àdùndùn kò dìde máa rèwò kó má sẹ́yìn tí ò ní ọ̀run. báni lọ́wọ́ nínú ikú aláìlá o. ipa rèdíjọ́ àgbéhùndé. o àyínlá báyé ló gbé pa ẹ́ bó bí gbà ọmọ kò ní ìbùkọ́ o báyé ló gbé pa ẹ́ bó bá kọ́lé. dáúdà mi. ọ̀jọ̀ ní mọ̀kún ni ó àyìnlá ọmọ ara mọ́ mi ó ọmọ èkó pọ̀. àpọ́nbé porẹ́là la ìlàdé o. ìrẹ̀ní mọ̀gbọ́n ọmọ àwùrú sẹ́mi ọmọ awúkọ́sì ìdí ẹ̀ ń dàdẹ́ ọmọ awúrin túnrin rọ̀ o àyìnlá nígilá jẹ́ bàbá wa. ọmọ lórí ìsakọ̀ òrìṣà kan tí wọ́n ń pè lẹ́bẹ̀tọ́lá ọlọ́jọ́ funfun kò gbá ọdọ̀jà o ọmọ ìjẹ̀bú lẹ́yà o anigilajẹdẹrù o gbọ̀rùn lọ o. ọmọ òwú ni wọ́n fi bí wọ́n nílé wọn bàbá kúbúrà mi àìjíjà bàbá kí màmí tó lọ o. pàlà ìlà o. ìpàdé dijọ́ àgbéhùndé. bárẹ́ni tó borí pamọ́ lọ́wọ́ nínú ikú àlàyé lọ́wọ́ tó sọ̀yàwó dá láì lọ́kọ̀ o tó sọmọ dá bàbá o onítọ̀hún kò máa màmá kú mọ́ kó fi jọba bá bàbá ẹ̀ tí yóò kú o. dáhùn dákú rọ́jú. tọ́jú tani rí láyé ọlọ́run ọba dúró tì í o. gbogbo olórin lọ́jọ́ lẹ́dẹ̀ lẹ́yìn ọmọ wúrà mọ́tò mi ọlọ́lá àìláde mi ọ̀run rere. àìlà ọmọ wúrà fast club gbogbo yín ẹ kú rọ̀jú. ò ní tirú èyí ìṣòro yíká o ikú pa ti wá. ìlà lọ ní ìdó. ikú pàbí abiri ọ̀run ọlọ́kẹ́jì ikú panigi lájẹ àyìnlá ọmọ Yẹ̀sùfù gbáyé ló bá pa ẹ́ onítàwọn àkókò mọ́tò tọmọtọmọ bó bá kókó ilé awo bọ́rẹ̀ gbẹ̀fà mọ́tò àdànù bó bá dìgbà ọmọ kò nígun kan ṣoṣo onítàwọn ò màmá ní kú síbi aṣọ ẹ̀gbẹ́ wà gbáyé ló bá pa ẹ́ ọ̀sán kankan làárọ̀ ogún arán àbọ̀ làjí máa ń wọ̀ bẹ́ẹ̀ làjí làfọ́ máa ń wọ̀ onítọ̀hún ò máa ní kú síbi aṣọ ẹ̀gbẹ́ wà ikú wo lè yọ ọ́lá o ikú pọ̀ mọ́ òwúrà mọ́tò wá ìrì àyínlá lọ́nìí tó kó ikú wo lè yọ ọ́lá o.

pàdé sí kíbọ̀ ìlú lórí àyíndé ló lórí ọba. níbi kágbègbè sáájú rìn ní ló lórí àyíndé ló lórí ọba o. níbi kágbègbè nùúrù rìn ní ló àyíndé ló lórí ọba. tó kù kìnnìún ládé àyíndé lólórin ọba. àti dádé kìnnìún kò ṣẹ̀yìn Elédùmarè nínú gbó àyíndé lólórin ọba òun. bẹ̀ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ ó yí yóò ṣe tọ́lọ́hún ọba. bẹ̀ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ ó tọ́lọ́hún ọba. bẹ̀ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ ó. ó tẹ́ náà nílùú mi àyànṣọ́lá ìrẹ́lẹ̀ ní ọ̀rọ̀ bọ́dọ́lá o.

ọ̀nà ẹ̀ tó kọ́ ni ó máa máa yá ẹ lọ sinmi. owó lórí kó ṣe bí aláìndé àyànmọ́ ní kádàrá yáàbí lóde wà ládé orí tuntun. ẹ tọ́jú káyọ̀dé ọlọ́lá káyọ̀dé sálámì mi ọlọ́lá ọkọ lámì tójú mọ̀ kẹ́ ó bàbá mọ̀ ń sọ mi fọ́nà dí steve engineer mi ọlọ́lá ọmọ rẹ̀ àwọn bọ́bágún wà ní àyíndé ẹ bá mi tọ́jú adétúnjì jòjòló bàbá do àtìmọ̀ ọlọ́lá ọmọ rẹ àwọn buhari ọlọ́tọ̀ aládé ọkọ̀ṣadé alájà mi ọlọ́lá kúdírátù mi màmá wa ń kọ́ wọ́n bàbọ̀ sóyè mi àjìyà kúbù mi ọlọ́lá o àmọ̀ wá sísì mi ọlọ́lá ọmọ rẹ ọmọ kìíní wọ́n kéré jù tí ń dánmọ́ lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ọmọ baálé adé kẹrìẹ ìmọ̀gùn onírè àmọ́ ọmọ baálé tó nílùú ọba ló lè kó ọba ń lọ́la oko ọkọ̀ alájà mi ṣẹ̀rífà ṣẹ̀rífà tún ní alájà bọ́lá o ọkọ bọ́lá ọmọ bá òmù àrán o ọkọ sídí kádù jágì ní àdùkẹ́ o ọmọ jágì àlùkò nígbò ìlú Ìlọrin bàbá ira tùṣàdé bàbá kí mami ọlọ́lá bàbá sinami ọmọlọ́lá bàbá budulai ọlájídé bàbá mọ̀ṣúdì adéyìnká bàbá simbi àtúnyàmbíọ́lá àwọn bọ́bágún wà ní àyíndé rìn àwọn adìyẹ tì mí o ọmọ lọ́lá ìyẹ̀rú ọ̀kìn máa bí lọ́ba máa bí túndókọ̀ ọkọ̀ bọ́lá mo kí ẹ̀ dọ́ba ọkọ̀ tí díkà mo gbà fún mègídá sẹ́yìn mègídá ó tún gbédè mègídá sẹ́yìn mègídá ọkọ̀ bọ́lá mo kí ẹ̀ dọ́ba ọkọ̀ tí díkà mo gbà fún mègídá sẹ́yìn mègídá lọ́gbẹ̀dẹ. Megida se Megida. Mekudi bayaroba, Mekudi se Mekudi. Ó tún gbèdé o. Mekudi se Mekudi. Òní tèmi amọ̀wó lásìsì. Mekudi se Mekudi. Àwọ̀ àjíbọ́lá o. Mekudi se Mekudi. Àwọ̀ àjẹpẹ́ ti ń jẹ́ sún. di ka mo sei mekudi. Shaba. Shaba. with the groove, girl is gata. Kill him with the groove, girl is gata. Kill him with the groove, girl is gata. Baby, let the rhythm control ya. Pull up that thing for me. Sit down that thing for me. baby. You know we can get familiar. Sit down that thing for me. Uh, sit down that thing for me. baby, would you dance for me? get for me. Rock, rock, come rock my world, oh baby, would you dance for me? get for me. Ooh, go, mommy, mommy, go, mommy, mommy, go. Go, mommy, mommy, go, mommy, mommy, go. Go, mommy, mommy, go, mommy, mommy, go. Go, mommy, mommy, go, mommy, mommy, go. Kill him with the groove, Kelly Scotta. Kill him with the groove. make groove. you dance for me. Then get for me. go, mommy, mommy, go, mommy, mommy, go. Go, mommy, mommy, go, mommy, mommy, go. Go, mommy, mommy, go, mommy, mommy, go. Go, mommy, mommy, go, mommy, mommy, go. Kill him with the groove, kill his gotta. Kill him with the groove, kill his gotta. Kill him with the groove, kill his gotta. Kill him with the groove, kill his gata. Kill him with the groove, kill his gata. Kill him with the groove, Helis Gata, uh, kill him with the groove. Helis Gata, uh, kill him with the groove. Heliganza. Suka uh. mm, It's okay, hype media. inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á kún mo ti ríre bá o. rírè gbà o. inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á kún mo ti rẹ̀ sì fún mi lánàá ó tẹ̀wá ó fún mi lẹ́ràn ó ní láǹbù ṣòyó dáadáa o. inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á kún mo fi rí lè bá o. tán lẹ́yìn o ọmọ ò ní tán lẹ́yìn o ilé ò ní tán lẹ́yìn o inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á dùn. choro. Yeah. Everybody not feel like you, no be everybody hate you. I today see me for me, I get my name. My child in me, oh, dear man. kò sí wa tó lè o kò sọ́nà tó lè mọ tó lè fi táyé lọ́rùn o. ààrùn ní pínlẹ̀ ẹ kú ìyá o bàbá mi ti wí pé kí n mi jàjà yìí ó ti mọ ìwà pẹ̀lẹ́ mi ló kó mi yọ. Ajayi mo ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Very good this way I don do dey help me o. Tó bá mọ ayé, ayé àká máa lọ. Ó yẹ kó máa ṣọ́ra tó bá ti pè ẹ́ wá jọ̀bẹ̀ o. Nígbà tí mo ròhun tí bàbá mi sọ tẹ́lẹ̀ o. Mo kígbe ta lẹ́ni tó máa wá.